wa ma wá tún máa háìbọ̀ ẹ̀jẹ̀ tóbìnrin máa rí lóṣooṣù ìsì máa tún máa ìmára lẹ́yìn ẹ̀jẹ̀ làáfin wí bẹ́ẹ̀ pé ìmọ̀ háìbọ̀ mẹ́ta àbí mara lẹ́yìn háìbọ̀ mẹ́ta. gbogbo ẹni tí ó bá dá sí parí ìjà ni wọn lọ pé won lé wọn ní egbodo gbọ́dọ̀ ṣe láàrin ìgbà yìí torí pé ní àìsí láàrin ìgbà yìí tó bá fi de pé gbà náà ti kọjá kọ́dà bó ti ṣẹ́jú kan lè kọjá kọ́dà bó ti jọ́ kan ọkùnrin ọ̀lẹ́tọ̀ kọ́kàn wá ní ọ̀dà amútún ti fi ọ̀padà mọ́ yóò so yìgì míì ni nínú sẹ̀ríà Islam òun la ka hadithu eh, Ma'qil ibn Yasar níjẹ̀ẹ́dógún ẹni ọba ti lè fi obìnrin lẹ ayé ìgbà tá ń pè ní haibọ mẹ́ta àbí mara mẹ́ta ilẹ̀ ẹ̀mọ́ ẹgbọ́ tí wọ́n ń pè ní ẹ̀dá ọwà nù àlàáda rẹ̀ àbí nù ẹ̀dá rẹ̀ tọ́bìnrin bá ti lè wà nù ẹ̀dá tó fi kọjá sásìkò ẹ̀dá bá fi kọjá kọ́dà ọkọ rẹ̀ wọ́n bá padà lóhun tún fẹ́ fẹ́ ẹ̀ sọ yìí mí láàrin wọn ni yóò san sọ̀dá kí mi fún ọlọ́nkún obìnrin lédè bẹ́ẹ̀ ṣe pé akàmọ́ wa gbá wọn bọ́ọ̀lù ọjáde ó tún wọlé èyí ń bá wọn. tó bá wá di pé ọkùnrin yìí ọkọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kínní bẹ́ẹ̀ kó tó di pé ìdá parí ọgbà padà sẹ̀rí àti kọ́lẹ̀ pé okùn méjì fún ọ kìí ṣe pé kò láàlà pé ọkàn máa gbé máa lọ tún máa bọ̀ máa lọ tún máa bọ̀ wàlà kọ́ karamna bani adama ọlọ́run olúwa ní akọ́mọ ànábì adama lé ń ṣe ẹranko àfẹni ọba sọ̀rọ̀ ẹ dẹranko ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sọ̀rọ̀ ẹ dẹranko lónìí pàtàkì jùlọ ń pọrọ à ń fẹyàn à ń kọyàn yìí kò lálà. ní ti sẹ̀rí àtọ́lọ́hún ẹni ọba ti lè ṣe bẹ́ẹ̀ kọ́dà bó ikọ́ ọkọ̀ lónìí lẹ́yìn wákàtí kan wọ́n ti tún parí ìjà ọtún ní ọ̀dà ọtí gbàyà kìíní padà ń ti ń bẹnu àkọọ́lẹ̀ pé chances tiẹ̀ tó ní láti kọ obìnrin yìí lẹ̀ ó dì kan ọkù méjì yóò jẹ kéèyàn ọmọ wa máa bí ó ṣe máa ṣe ntí sẹ̀rí àfẹnù pé ẹ má sọ àwọn obìnrin di ìgbà àwùyọ béèyàn bá tún wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó tún ti wà lákọọ́lẹ̀ náà òdì méjì sẹ̀rí jọ́tọ́ bá di pé mẹ́ta òun ni wà fàlàtà ìlú làhú min ba'du hatta tankiha zawjan ọ̀rọ̀ yìí tuntun so mi ọ̀ràn mọ́ yọ lọ ọkọ mi wò yọ lọ mi wò wọ́n sọ di ẹ̀yin obìnrin sẹ́rí pọ́lọ́ nǹkan yín púpọ̀ ẹ̀yin lẹ́yìn yẹ̀yà ara yín o ọ̀pọ̀lọpọ̀ ń yẹ̀yà rẹ̀ lónìí náà ọkọ yìí ẹnìkan rẹ̀ lọ́dọ̀ ẹnìkan ẹnìkan ò mo fi ní ẹni tó bá gbéra rẹ̀ sípò ẹranko òun ló ní wọn ó lò ń lo ẹranko àmọ́ ní òfin tọ́lọ́run padà ọlọ́run ó mójútó ẹ̀tọ́ ẹ̀yìn obìnrin tó pé obìnrin téèyàn bá ti kọ̀ lákọ̀ọ́kọ́ tí ń wo ọ̀ràn tí ìdá bá fi parí ọ̀dà àpè ọmọ fẹ̀mọ́ àmọ́ kó o fi mọ iyì rẹ̀ lọ́tún yìí mí so ọ̀sán sọ̀dá àti ọ̀fẹ́ fẹ́yàwó mi nù àmọ́ lẹ́tọ̀ọ́ sí i bàbá wa tó ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ afẹ́sọ yìí ti ẹ̀kọ́ mọ́ yọ lọ dábò mi wò bọ́ba dábò mi wò tọ́lọ́ bá níbi ọ̀rọ̀ ọlọ́run alhamdulilayi bọ́ba wa wù ú lẹ́yìn ìgbà nìjà ah, ibi tóun ti kú náà tún dáa ju ibi yìí lọ ṣẹ̀rí ọkọ̀ fóbẹ̀rẹ̀ kó tún wá padà pẹ̀lú kínní pẹ̀lú yìgì míì ní o pẹ̀lú yìgì tuntun àwọn eléyìí là ń pè ní bẹ̀yìnú náà tún kò bọ̀rọ̀ tàkọ́kọ́ tá a wí ní níbẹ̀ yìí ní wọn náà tún sọ̀gọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fi fọbìnrin lẹ̀ tí ìdá rẹ̀ bá fi parí báànà mẹ́nu. àmọ́bìnrin tó bá sì wà ní pé láàrin haidọ̀ mẹ́ta àbí mara mẹ́ta kò tí ì di bá iná sọ̀lá kún rọ̀jẹ̀ yìí òun náà ó lè gba nǹkan rẹ̀ padà kò ní di igi mi kò ní di sàdáàkì mi nípa báyìí àwọn wọ̀nyí ni ọ̀rọ̀ nípa àkọlá tí máa jẹ́ kí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin lọ́kọ-láya tọ́lọ̀ ní kẹ́ ẹ má lórí ẹ̀tọ́ ẹ̀tọ́ náà lẹ́sìn gbọ́dọ̀ fi jẹ́ ọjà kì í ṣe pé akàn wá so àtúnjà àtúnso àtúnjà irú àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ báyìí òun ni láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun nìyà ńlá wa Aisha wa rìpọ́ọ̀tù fún wa yìí جاءت امرأة رفاعة الكروي أراكم كنا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم تنكني رفاعة الكروي قلني ياو ìyàwó rẹ̀ lọ́wọ́ bá àdẹ́bùwà muhammed sọ̀rọ̀ sọ́lẹ̀m lọ́wọ́ kọ̀mplain kọ̀mplain rẹ̀ níyà ńlá wa aisha ń rìpọ́tù yìí ó níyàwó rìfá àwa ọ̀dọ̀ àdẹ́bùwà muhammed sọ̀rọ̀ sọ́lẹ̀m ni wọ́n sọ báyìí pé kóńtù ìndà rìfá alukóró wí fọ̀fọ̀lákọ̀ nìyí olóhùn ti fìgbà kan tó ń jẹ́ ìyàwó rìfá àtẹ́lẹ̀ fatọ̀lápọ̀ ni ó ti wá kọ̀ òun lẹ̀ rìfá àtòlùkọ́rọ́ bí ó ti kọ òun lẹ̀ kódà kíkọ ẹ̀kínní ẹ̀kejì kọ́ fàbátà tọ̀láàtì ìyẹn ni pé ní ó ti pẹ́ mẹ́ta bẹ̀yìnú nẹ́tàn kò bọ̀ ó ti kọ̀ òun ó ti pé kínní ó ti pé mẹ́ta táǹpẹ̀ ní tọ̀láàkùn bá inú bẹ̀yìnú nẹ́tàn kò bọ̀ fatazawwajtu ba'dahu abdulrahman ibn zubair òní ń gbòòrí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ló ń wá lọ lọ́kọ mi tí ọkọ yìí ń jẹ́ abdulrahman ibn zubair wa innama ma'ahu mithlu hudbati thawb arákùnrin yìí gẹ́gẹ́ bí ìtìjú tó gbọ́dọ̀ wà lára obìnrin tá a sì fẹ́ káwọn obìnrin wa lónìí náà kẹ́kọ̀ọ́ yìí gbogbo ẹni tí ń bá ń kọ́dà bí yẹn bá ní kọ́ọ̀sì àti kọ́ obìnrin láwọn nǹkan tó jẹ́ bíi private part ara ẹni àyíwá làmọ́lẹ̀ pé bí ń bẹ nu tíra bẹ́ẹ̀. arábìnrin yìí tí ó fẹ́ sọ wájú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé àjọṣepọ̀ tí máa bẹ láàrin lọ́kọ láya tó jẹ́ halali ọkọ tuntun tó ń fẹ́ yìí kò lágbára rẹ̀ ọwọ́ apá lówe fún anabu muhammad sallallahu alaihi wa sallam pé mẹ́sì ló hóde bá ti fáwùdù pé n ta lè pè ní nǹkan ọmọkùnrin rẹ̀ bí kí a sọ báyìí lórí bó ti wí fún anabi nù anabi sì ti gbọ́ yé sallallahu alaihi wa sallam fatabasama rasulillahi sallallahu alaihi wa sallam anabi wa rẹ́rìn músẹ́ bọ́lọ̀ ti ṣe anabi wa muhammad sallallahu alaihi wa sallam ànábì ẹ ṣe afọnójú ìṣẹ̀rùbà wọn à ẹ má déwájú rẹ o nkàlùkù ló firi láti wá sọ ntí n bá ń dùn tó sì fẹ́ ká ànábì ọ sọ ọ̀nà fún un èyí tá ànábì ṣe fatabasama rasulullah ànábì ti gbọ́ yé débi tí ọ̀ sọ́ dé ànábì wa rẹ́rìn músẹ́. وقال النبي واني أتريدين أن ترجعي إلى رفاعة lọ́rọ̀ kan dé ọ̀fẹ́ padà lọ́ọ̀dọ̀ rìfà sẹ́mu kó wọ́n sọ débẹ̀ àmọ́ anabi sọlọ sọlọm ó ti gbọ́ yí pé kí ló fa àwọn rojọ́ pé ẹni báyìí mo wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ òun náà ló sì kọ̀ mí mo ti wá lọ fẹ́ ẹni báyìí anabi ti píìkì ẹ̀ ń bẹ̀ pé arábìnrin yìí fẹ́ padà sọ́dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ ní wọn. àtúrídìí na àǹtàrùjẹ̀ ìlà rìfà á láà ànábì ní kò ṣeé ṣe. حتى تذوقي عسيلته ويذوق عسيلتك òwe mi là ànábì pa fún náà sallallahu alayhi wa sallam ànábì sasa gbẹ̀ntì ọba sì gbà ànábì náà yìí máa sọ̀rọ̀ àṣà ilé à ń kéwu bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù tíra ànábì náà máa dà nǹkan